Sense in pursuing the remarkable transformative education, international standard curriculum, frequent and successful assessment, ICT devices, safe and positive school climate, come and discover the joy of learning within the sanctuary of Alimadina Center, Papa Bede area of Bumasho. Our Arabic and Western education programs are nicely patterned in Islamic etiquette with memorization of the glorious Quran and Ahadith. Medina Schools at gmail.com or call 08032850416. Al Medina Schools, Papa Bebe area, Ogbomoso, Engineering Excellence every day. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على خير خلق الله محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين آمين أتمتي أن يلغيب الجوف وجوكب وصلوة سنسوني فتافنا لفكرة الإسلام المدينة كانت سنتا فقابل ماشون وشبات الله سبحانه وتعالى قبع في شالكم تسوالي أسيح بزادة رسيكم ọlọ́dọ̀mídé lórúkọ mi mọ́ ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́ pẹ̀lú àwọn olùmọ̀wá nínú ẹ̀sìn islamu fòdílà ti sheikh abdulkiru sharafuddin gbadebo ọ̀rọ̀ ọdún tí wọ́n di aláṣẹ àti olùdásílẹ̀ medina center pápá abẹ́ẹ̀dẹ̀ nílò ògùn àṣọ ayatollah sheikh ẹ káàbọ̀ sórí ètò sà. ìbéèrè aláwọ̀kọ́ tí màá kọ́ máa mú wá òun náà ni ìbéèrè oníbéèrè wọ́n ní ẹni tí ó ń ṣe askar tó wá gbàgbéra láti mọ iye òǹkà ibi tí ó ṣe dé bí bismillahi lẹ́bi láyà lórí máa ṣe iṣẹ́ òun fẹ́ àwòrán láti sọmọ́ ọwọ́ sí ní àlẹ́ àlẹ́ ọ̀há máa bọ̀rẹ́ òun ti ṣépé mẹ́ta àbíkò tí pé ǹjẹ́ ó lè bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ padà láti orí alákọ̀ọ́kọ́ wọ́n ní ṣe ìgbàláyé wà fún ẹni tí Ah, tó ti di arúgbó láti máa jókòó lórí àdájúṣe sọ̀lá látàrí pé oorun kún ó máa ń dùn wọ́n tí wọ́n bá lọ sí sùjúù alákọ̀ọ́kọ́ ah, tó ti jẹ́ pé tí wọ́n fẹ́ jókòó láti tún lọ sí sùjúù ẹlẹ́ẹ̀kejì ó máa nira gidi gan torí oorun kún yẹn tó máa ń dùn wọ́n àti pé ṣé àǹfààní àti máa jókòó lórí àga yẹn tó bá wà tó bá wà fún wọn ṣé dandan ni kí wọ́n máa tẹ ara wọn títí tí àyà wọn yóò fi máa kan orúnkún ni láti máa ṣe ìyàtọ̀ láàrin òkú àti sùjúd àbí báwo ni wọ́n ṣe máa ṣe eléyọ jẹ́ ìkejì ẹ̀kẹta wọ́n ní àyà kan bẹ nínú sórọ́tò alẹ́ mùrọ̀n níbi tí aláṣọ́nà ọ̀tọ́lájú sọ pé kò lè lọ́hùn mọ́líkà lè mọ́líkà mọ́ tó lè mọ́líkà mọ́ tẹ̀ṣẹ́ wọ́n tán jẹ́ mọ́líkà mọ́ tẹ̀ṣẹ́ wọ́n tó àìjù mọ́ tẹ̀ṣẹ́ wọ́n tó délù mọ́ tẹ̀ṣẹ́ títí tó fi dé ibi tí ó fi parí wípé ẹnìkan mẹ́tọ́ ṣe wípé tó bá ń tẹ́ àyà ẹ̀rú máa ń bà ẹ̀rú máa ń bà pẹ̀lú ibi tí aláṣọ ròyìn pé òun lòun máa ń gbé ọlá fún ẹni tó ń bá fẹ́ òun tún máa ń gbà kúrò lọ́wọ́ ẹni tó ń bá fẹ́ pé ẹni yẹn tó bá tún wá ka àyà yẹn wípé ọ̀fẹ́ máa ń kà láti ibi ṣe sọ̀lá wípé ṣé àyà ó lè sí níbi alukur'an ọ́ agbékalẹ̀ sẹ́gbẹ̀ẹ́ kan nílẹ̀ẹ́lẹ̀ ó kàjẹ́ pé tó bá ti wà lórí ìnáwó yóò máa wò láti lẹ̀lẹ́ yóò máa kè wípé ṣì gbàláyè rẹ̀ wà ẹ̀jẹ̀ darúgbà náà ṣe. alhamdulillah والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته àwọn gbólóhùn eléyìí tó jẹ́ àwọn gbólóhùn ìrántí Allah eléyìí tó ní ká máa wí lábẹ́ òfin ṣẹ̀ríà lóye tó ní ká máa wí lẹ́yìn ìgbà tá a bá parí sọ̀lá àbẹ́ ìtàǹtì ẹ̀ sọ nínú ìrùkú wa àti ìforíkanlẹ̀ wa àbí ìtàǹtì ẹ̀ ń wí láti fi ṣe ìrántí tàárọ̀ tàbí talẹ́ eléyìí tí ṣẹ̀ríà tó fọ́nká sí ó ṣeé ṣe kéèyàn máa bá lọ kéèyàn ọba lórí pọ́gbàgbé tí mo ti wú tó yẹ báyìí àbí ní ti ìwé tó yẹ tó tó báyìí ẹ rí i pé iyèméjì ó máa ń wá láàrin nǹkan méjì ni tí mo ti wí ètò ni kí n wí lẹ́ẹ̀mẹ́ta tí mo ti wí ó ti pé mẹ́ta àbẹ́lẹ̀ kejì mọ̀ wá àbí mo ti ẹ̀ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni tó bá jẹ́ báwọn ajẹ́pọ̀ àkọ́kọ́ ló ti wí àwa wí méjì kù ìtàn ní kí n wílẹ̀ méje tẹ́lẹ̀ karùn-ún mọ́ wa ní abẹ́ kẹfà ẹlẹ́ karùn-ún lọ dájú màá wá wí ẹ̀kẹfà tí ẹ̀keje màá wí kún bẹ́ẹ̀ láàmà sí a lè fẹ́ kú ní ìgbésí ayé wa tá a fi kú nítorí pé onígbàgbé lolúwa dá wa iyèméjì a sì máa ṣe wá eléyìí pípé péyàn la jẹ́ bẹ́ẹ̀ èèyàn kan wá wà tí ì gbàgbé èèyàn kan wà tí ì ṣe iyèméjì gbàgbé ẹ̀ ìrọ̀ ló ń bẹ lábẹ́ torí ẹ̀ tó bá ti gbàgbé àbóṣeyè méjì bá má sórí wípé tó kéré jù ló ti ṣe eléyìí tí ó tẹ̀lé ò tí ì ṣe ọ wà ṣẹ̀ṣẹ̀ ṣe lọ́tún. wọ́n ní bẹ́ẹ̀ náà ni tó fi dórí subhanallah tí wọ́n ní káwé ní ẹ̀ẹ̀mẹ́tàlélọ́gbọ̀n lẹ́yìn sọ̀dá alhamdulilahi bẹ́ẹ̀ allahu akbar bẹ́ẹ̀ ìyẹn máa wí débì kan tí ó mọ̀ pé tó gún ni mo ti wí ni àbí ti ọgbọ̀n pàápàá jùlọ ọmọ àká rẹ ni wọ́n fi ń ṣe ọmọ àká tó ń fi ń ṣe wọn wọ́n wò pé o ti ṣe o ti pógún ọkàn kan sọ fún ọpọ́ gbà ní ogun ló mú ó sì mẹ́wàá kù wọn kò ní sọ ipò sàdáadáa lẹ̀ nítorí wípé iyèméjì ló mú ọ òfin sì dá lórí pé tí iyèméjì bá mú yàn èyí tó kéré jù tá a gbà pa ti ṣe ńlá ti ṣe èyí tí ó fi pé a ṣẹ̀ṣẹ̀ ṣe lọ́tún eléyìí ìjọba wọn ní àgbàlagbà arúgbó tí wọn ò lè ṣe sọ̀láàtì kí wọn dúró jókòó forí kanlẹ̀ dídúró kò ṣòro fún wọn bẹ́ẹ̀ ni ti rúkú kò ṣòro fún wọn ṣùgbọ́n tí ìforí kanlẹ̀ yun ó mú apàdánù nítorí wípé nígbà tí wọn bá forí kanlẹ̀ ọlọ́run kọ rọ́gbọ́ fún wọn láti gbórí sókè. So tí wọ́n bá lọ sí ìforíkanlẹ̀ alákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ ni ìjàkadì ni wọ́n fi dìde láti tún gbéra sókè láti foríkanlẹ̀ ẹlẹ́ẹ̀kejì táwọn lè máa ṣe sọ̀lẹ́ à lórí àga ẹ̀ ń ṣe lórí àga ṣùgbọ́n kì í ṣe gbogbo ẹ̀ erékọ́ yìí náà lẹ sọ wípé ìforíkanlẹ̀ nìkan iná lẹ ti ń rí dààmú ẹ gbọ́dọ̀ dìde dúró láyè dúró ẹ rúkú ẹ láyè rúrúkú ẹ. ẹ nàró lẹ́yìn rúrukú ọ tó bá kan kẹ forí kanlẹ̀ lẹwàá jókòó lẹba jókòó kápá yìí imam lẹwàá imam sọ Allahu akbar lẹ́yìn rẹ̀ yóò jókòó ẹ wàá rọra gbórí lọlẹ̀ díẹ̀ ní jókòó yìí èsì pé káyà yín sì rọrùn gan káyà ọkùnrùnkùn kò lè rọrùn pé ń ṣe ẹsẹsáìsì gbóná fún káyà tẹ̀bákan tí wàá gbórí yín lọlẹ̀ tẹ̀fi sàpèjúwe pé ẹ ti forí kanlẹ̀ ó tó Allahu akbar jókòó dọ́gba Allahu akbar kàkùn pé ẹ ti forí ẹlẹ́ẹ̀kejì wọ́n lẹ́ni tí ó ṣe pé àyà kan nínú suratu al tó bá ń ọkàn rẹ̀ ó sì máa ń jẹ́ sábàbí kó ṣé tí ọba wa há àyàn tó lè gbé kalẹ̀ kọ́ mọ̀ ká ránṣẹ́ kò bùkátà lórí sọdẹ́ àwọn nǹkan bá mọ̀ lórí tọrọ yín lọ́rùn jù ní afẹ́kẹ́ máa kà kò bùkátà pé kò gbá kúránì kò gbé kalẹ̀ lọ́nlọ́n bó tó ní rírì hàn tó láti jìnnàjìnnà ó bùkátà lọ sí ewé ìwé mi tó fi èyí torí de ilé yóò bùkátà qul huwa Allahu ahad ń lọ ọmọ dáadáa ọ náà ni ọmọ kí yóò bùkátà pé kọ́ ọmọ sí karambà ni lẹ́yìn náà ayà yẹn qul Allahumma. zero eight zero eight five six seven seven seven two six plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six ìsọmọ lórúkọ ó ní í ṣe pẹ̀lú pé orí ipò wo ni bàbá rẹ̀ wà nígbà tí ó fi bímọ tó ń sọmọ lórúkọ nílẹ̀ yìí jẹ́ sẹ́ni tó bímọ ṣé ìyá bàbá ni àbí bàbá bàbá ìyá bàbá bàbá bàbá ẹ ti fi ìgbésẹ̀ kan jìnnà sí ọmọ sí bàbá rẹ̀ bàbá súnmọ́ ọmọ yìí jẹ̀yìn lọ lẹ́yìn wá gba náà ìyá kì í sọmọ lórúkọ àwọn àyà kan lè fọ́ ọmọ lóríkì wọ́n fún lókọ orúkọ kan tí wọ́n sá máa fi pè é àmọ́ bàbá ọmọ ní fọ́mọ lórúkọ bàbá bàbá gan kọ́ ni ó fọ́mọ lórúkọ àfi tí bàbá bá yọ̀ǹda fún torí rẹ̀ ẹ̀sìn tí bàbá bá ń ṣe náà lọ́ máa ń ṣe títí tó lo ẹlẹ́dàá wa tí ó fi mú kọ́ mọ́ pé òun ò ṣe nǹkan tí bàbá òun ṣe à ẹ̀yin sọ pé ọmọ ti òun ò ṣe ìsìláàmù mọ́ ṣebí mùsùlùmí sílẹ̀ yìí sọ̀rọ̀ bọ́ọ̀lù ẹ̀yin tí wọ́n fẹ́ sọ pé ọmọ ọmọ ti ní ìsìláàmù náà ni ó ṣe nígbà tí bàbá tiẹ̀ ò ti ṣe ìsìláàmù mọ́ ẹ farabalẹ̀ nígbà tó bá di pé ọmọ náà bá dàgbà tó máa ń bá yín ṣe ìsìláàmù kìí pẹ́ ẹ̀yin fún ló kọ ìsìláàmù gbà náà. Hmm. zero eight zero eight five six seven seven seven two six zero eight zero eight five six seven seven seven two six plus two three four six zero eight three two nine three eight nine six ẹjẹ́ tí wọ́n sọ wọlé pípé ìjọkọ̀ alábàríkà ní sí àmàṣe ìhódàn wọ̀ fún ṣọ ẹ̀ka tìlú Ògbómọ̀ṣọ́ tó mọ wáyé ní gbogbo sátọ̀dé àkọ́tọ́ wá bẹ̀rẹ̀ oṣù kan bí ìlú ńlá ìta aláyé tún wáyé ní ọ̀la ọjọ́ sátọ̀dé ọjọ́ kẹfà oṣù kẹsàn-án twenty twenty five pọ̀kàtàbíyà tí tí wọ́n ṣe dédé ọjọ́ kẹrìnlá rọ̀bí ọ̀nìlẹ̀ awúwárí fourteen forty seven ah ìjọba kàlẹ́ndà ní àlùmọ̀bínà sẹ́ńtà pápá abẹ́rẹ́ nílùú Ògbómọ̀ṣọ́ láago mẹ́wàá àárọ̀ fọ̀dílẹ́tì sheikh abdul sharafdin bẹ́rẹ̀bọ̀rọ́jí tó ti mọ̀ dáa lẹ́kọ̀ọ́ nípa àlàyé àlàyé nípa iná àlàyé nípa iná lẹ́yìn ìgbà tí gbọ́ àlàyé nípa aljanna àlàyé nípa iná oní ní wọn sàlàyé fún wa àbí aláwọ̀ kọ́dà gọ́mọ̀ṣe ní kọ̀ọ̀kan wa kọ́mọ̀ṣe wa ní ọmọ náà ó sì máa ń jẹ́ ká tọ̀ wò ṣáájú ká tó wà aljanna sọ àwọn tí a bá ń gbọ́ ká sọ fún àwọn tí wọ́n ti gbọ́ Allah aṣùnrán ọ̀fẹ́ ní kọ̀ọ̀kan wa ẹ lórúkọ yín ọ̀ wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh bẹ̀rẹ̀ yí pápápá Ọ̀pọ̀ wọn àmọ́dọ̀ bó ti tó ẹgbẹ́ wọn láti sọ́lọ́mọ̀ fún ẹ̀sìn fún ọ̀pọ̀ ẹ̀. Mo náà fún ìlú ọ̀bá ti rẹ̀. Ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọ lọ lọ́dọ̀ apá kan nínú àwọn olùmọ̀ apá kan pé kọ̀ lọ àwọn tó ní ọ̀lọ́n la mọ́rọ̀ ọ̀hún kọ̀ lọ. zero zero eight five six seven seven seven two six plus two three four eight zero eight three two nine three eight nine two ẹ jẹ́ kí n mú àtẹ̀ránṣẹ́ eléyìí wá náà láti Dublin ní sísọpọ̀ ẹni wọ́n ní ǹjẹ́ ṣẹ̀rí ẹ̀sìn Islam wọ́n fara mọ́ pẹ́jẹ́ pé ìyára kẹ̀kẹ́ máṣínì àbí mọ́rúwá lápẹ̀rẹ̀ owó 3 million naira mílíọ̀nù mẹ́ta naira wá jẹ́ pé èèyàn sọ pé iye báyìí ni ẹ́ẹ̀dì san padà èèyàn gbé kalẹ̀ ní installment fẹ́ni tó fẹ́ máa fẹ́ni tó fẹ́ gbà pípé iye báyìí lẹ́ẹ̀ máa san iye báyìí lẹ́ẹ̀ ti yé lórí àbí ó ti ní iye kan tí ṣòrí àlá kalẹ̀ pé téèyàn bá ra nǹkan ní iye báyìí iye báyìí èèyàn gbọ́dọ̀ fi lé lórí àbí èèyàn náà lè ṣe lọ́nà tó jẹ́ pé gbogbo àwọn ará yòókù wọ́n gbà ṣe láwùjọ.

ọjà tẹ rà níye báyìí kò sẹ́ni tó ní kẹ́ jẹ́wọ́ iye tẹ rà fẹ́nìkan tẹ́ mọ̀ wá kà pé iye báyìí mọ̀ rà tó ń ti pé ọjà kan wà tá n ta tá a máa pè ní murabaha murabaha òun náà ní kí n sọ fẹ́ni tó fẹ́ lọ́dọ̀ ní pé iye tí mo rà á ní èló lọ fẹ́ fún mi lérè so ṣùgbọ́n àbùkátà rẹ̀ ti dáa ní pé iye tí mo fẹ́ ta ni kẹjọ ṣe ìdúnàdúrà títí tó wo fi wọ̀ eléyìí lè tọ́ ìjọba ta mọ́tò mọ́ṣíìnì fún yàn lórí pé wọ́n máa sanwó ẹ̀ díẹ̀díẹ̀ kò sí nǹkan tó burú èrè yòówù ẹ lè jẹ lórí ẹ kò sí tó burú ń bẹ ṣùgbọ́n tó bá ti gbé mọ́tò lọ tó gbé maṣíìnì lọ kẹgbà pé ẹ ti ta fún un ó ti di tiẹ̀ owó ló kù tọjẹ yín tó bá ti sanwó yín fún yín a jẹ́ pé kò sí wàhálà tí ó bá rówó san gbogbo ọ̀nà tí wọ́n fi gbowó yín ilé wà kì í ṣe pé nǹkan tẹ̀ ta fún lẹ́gbà padà ẹlẹ́yin jẹ́ bó ṣe. ìjọba ìgbà fún mi ẹ lọ́wọ́ gan ni o. Láàrin ìṣẹ̀lẹ̀ ọba ilẹ̀ tí ń bèèrè. Ìbéèrè yí láti lọ ni. حديث النبي محمد صلى الله عليه وسلم níbi tó sọ pé innama ju'ila al-imamu liyu'tamma bihi fala takhtalifu alayhi níṣẹ́ la fi ìmáàmù síwájú kẹ́lẹ́ máa wà wòkọ́sí rẹ̀ torí náà ẹ̀ ò gbọ́dọ̀ yapa sí i anábì wàá yàn nànà bẹ́ẹ̀ sì máa wà wòkọ́sí rẹ̀ òní idha kabbara fakabbiru tọ́ba ti Allahu akbar yìí náà ṣe Allahu akbar tọ́ba ka fatiha tẹ̀lé ghayril maghdubi alayhim waladdallin faqulu àmín ẹ sọ pé àmín wa idha raka'a farka'u tọ́ba rúkú ẹ̀yin náà rúkú wa idha rafa'a farfa'u tọ́ba gbórí sókè ẹ̀yin náà gbórí sókè títí tó fi dẹ́bi wa idha sallama fasallimu tí ìmáàmù bá ti sálámà yín náà sálámà bẹ́ẹ̀ ni ó yẹ kọjá pé à ń ṣiṣẹ́ sọ̀láàtì wa lẹ́sẹẹsẹ tẹ̀lé ti ìmáàmù ṣùgbọ́n tó bá ṣẹlẹ̀ pé ibi táǹtì ń ṣe tẹ̀ṣáhùdù ti parí àti ìṣèparí ni lèmáàmù ti sálámù ìgbàláyé wà fún wa káwọ parí rẹ̀ kó tó di pa sálámù pàápàá jùlọ ẹni tó parí tàṣáhù tí ó ti ṣe àṣọlátù fànàbọ Muhammad sallallahu alayhi wa sallam ìwádìí fi hàn pé ọ̀ràn àyàn ní ká ṣe àṣọlátù fànàbọ sallallahu alayhi wa sallam ní parí tàṣáhù ìmáàmù tí wá ti dẹ̀kọ́ ti bá tàṣáhù di tẹ̀ débi ashhadu an la ilaha illallah wa ashhadu anna Muhammadan sálámà gẹ́gẹ́ bí n nínú tíra màlìkíyà nítaà ti rí kanu súnà nàbì sallallahu alaihi wasallam nké dájú sáka dáadáa òun náà ní ká ṣe àsọ̀láàtì fún nàbì sallallahu alaihi wasallam ká ṣe sálámù òtún àmà lórí eléyìí wọn tún ní ká sọ allahumma inni a'udhu bika min adhabi jahannam wa min adhabi al-qabr wa min fitnati al-mahya wal-mamat wa min sharri fitnati al-masih ad-dajjal ìgbà náà là nàbì tó ní ká sálámù tẹ bá bá tàṣáwùdì kìí pé ẹ máa wọ́kùn nù tí ó fi wá jẹ́ pé pẹ́pẹ́pẹ́ púpọ̀ sí ìmọ̀ náà. Hello ló bá yín o. Hello. Ìbéèrè yín pápá bàbá. Aláàbò àti ìjẹ́lú ìgbàlẹ́yẹ̀. Wọ́n ti tọ́ba àti tọ́ba rẹ̀. Àlọ́ ti tọ́ wọn. Ayọ́kùnrin ṣe. Ẹ ní ọ. Báyìí ló sọ̀rọ̀ àwọn àṣọ lọ́gbẹ̀rẹ̀

confidence alhamdulilayi ẹni tó ṣe béèrè látọ̀yọ́ nípa pé táwọn bá ra káàdì ìbánisọ̀rọ̀ ní àwọn wọn máa gba ọgọ́rùn náírà lọ́dọ̀ àwọn nígbà tó ṣe pé taláàdọ́rùn náírà ni wọ́n fà wọ́n ǹjẹ́ nǹkan tí wọ́n ṣe yẹn kò ti bọ́ sí sọ fún kété wọ́n ní ra káàdì láwọn àwọn ní yáwó fi ra káàdì ìyẹn ni pé ọyọ àádọ́rùn ó fi san gọ́rùn ọ̀hàn gan ẹ̀yìn ò sínú tẹ́lẹ̀ máa ṣe béèrè nípa pé ó ruyín lójú kí ni ń ruyín lójú mbẹ ìyẹn ni pé ọyọ àádọ́rùn kò fi san gọ́rùn èlé tọ̀hàn gbangba ni wọ́n á sọ pé ibi tí mo wà kò sí bí mo ṣe fẹ́ ṣe dáadáa ni kò pè ní nígbà tí èsì pé dáadáa ni kò pè nígbà tí òṣèré ọ̀gá sí ni létí àmọ́ ṣáyé tẹ̀síwájú pé ńgbà sọ pé nígbà tẹ̀rọ dáyé ni wọ́n tó bí wọ̀ tó ń fi wá ń wò pé tí ọba ti sẹ́rọ̀ ayé rẹ̀ ó polúkúrò mọ́sùn kò sí nǹkan tọjọ bẹ́ẹ̀. bákan náà wọ́n tún ṣe béèrè pé ìgbà tó lùwà ní wala tumsiku bi'isam al-kawafir ẹ má di àwọn obìnrin tí wọ́n jẹ́ kèfèrí mú níyàwó wọ́n sì tún lòún gbà Allahu azza wa jalla nínú suratul Ma'idah kẹfẹ́ àwọn obìnrin tí wọ́n bá jẹ́ àwọn ọmọlúàbí nínú àwọn ahlul àwọn yahudi bìnrin àbáwọn nasara bìnrin gbàdá sì mọ̀ pé kèfèrí làwọn náà lábẹ́ òfin ṣẹ̀ríà báwo lolúwa ti ṣe wá gbà pé ká fẹ́ wọn kọ́tákúrá wọn gbogbo kèfèrí kọ̀tọ́kọ̀ fẹ́ wọn níyàwó àyàfi àwọn tó bá jẹ́ ahlul kìtáàbù nínú wa olúwa ẹlẹ́dàá wa náà ló pè wọ́n kèfèrí òun náà ló lóun gbà pé kó tún fẹ́ àwọn eléyìí olúwa ẹlẹ́dàá wa sọ bẹ́ẹ̀ nítorí pé ìṣe kèfèrí kan ṣẹ́pẹ́rẹ́ lẹ́gbẹ̀ẹ́ ọ̀kan tó ń ti pé kèfèrí náà gbogbo wọn olúwa ẹlẹ́dàá wa tó sì ní kó fẹ́ wọn ó ní nǹkan tí olúwa fẹ́ kó ṣẹlẹ̀ nítorí pé tó bá fẹ́ wọn ìsìláàmù ló ní àlékún nítorí tó bá fẹ́ tó bá bímọ táwọn ọmọ rẹ̀ bá ń ṣe islam islam ló jèrè kódà kó wọn máa ṣẹ̀sìn rẹ̀ kó má fi ẹ̀sìn rẹ̀ kò sí nǹkan tó burú ṣùgbọ́n àwọn ọmọ ti já lẹ́kùn lọdọ islam nígbà tó bá yẹ pé ìjánulé ọba wà lọ́wọ́ rẹ̀ tó kápá rẹ̀ tí èsì pé wọn náà lára ọ padà dẹni tí kó má jánu tó padà wá dẹni tó fi islam kí ó ìjọba ẹni tó ti síwájú béèrè tẹ́lẹ̀ pé bàbá tó kú tó ti pín ogún rẹ̀ kalẹ̀ kó tó di pọ́ kú wọ́n wá sọ wípé nǹkan kan nínú àwọn ogún tó fi sílẹ̀ eléyìí tó ṣe pé wọn ò pín kankan ma nínú ẹ̀ lérò pé àwọn ìyàwó táwọn pín ogún fún ìdígin bàbá fi pín torí bàbá ọ̀dà nǹkan kan mà ní Islam bàbá pín nípín pé báwọn ìyàwó náà bá kú kúkú àwọn ọmọ náà ni ó jogun wọn torí pé ó ti lákọọ́lẹ̀ pé àwọn ìyàwó ni ó kú lẹ́yìn òun káwọn ọmọ tó di pé wọ́n kú lẹ́yìn wọn ló fi sọ wípé nígbà táwọn ìyàwó bá kú àwọn ọmọ náà ni ó jogun wọn ṣebọ́lú alọ́mẹni tí ọkọ̀ kú hmm. òun náà lọ́mẹni tí ó kú káyìn a sì máa lo agbárí ọ̀rọ̀ níbi tó dò kún bẹ́ẹ̀ nítorí pé olúwa ní ẹpin ogún kí ló dé tà ní pin àwa wa sọ pé kọ́ bọ́ sọ́wọ́ ìyàwó bọ́yá olórùka kéètì ẹ̀ tún sọ olórùka náà ni onífẹ̀ẹ́ ẹnu nítorí pé olórùka ìyàwó kan náà ní máa gbòòkà àwọn apin fáwọn ìyàwó tiẹ̀ àwọn á nígbà tí àwọn ìyàwó náà bá kúkú ọmọ náà ní ó wọn káwọn ọmọ máa jìyà ká wọn á pin ilé fáwọn ìyá yín ilé wa bàjẹ́ ìyá wa ní kọ́ wa ló kọ́ gbógun bàbá rẹ tó filẹ̀ tí wọ́n pín lọ́nà tọ́tọ́ ọ̀gbọ́dọ̀ dá sí ọ̀gbọ́dọ̀ dá sí àmọ́ ló kọ́ kọ́ fẹ́ sànú ilé tí ń gbé tí ń jò kójú ọkàn mọ́ máa panu o lè tún àmọ́ kìí ṣe tí bàbá rẹ filẹ̀ tí wọ́n torí ẹ̀ máa máa yíyan ẹ̀ fi wọn ẹ̀ fi àwọn nǹkan tán fún ọ gbọ́dọ̀ gbà tuntun torí kẹ́lẹ́ bá wá ìsinmi fún bàbá yín lọ́la gbẹ̀ndẹ̀ kìyàmù bàbá kú lórí ìfẹ́ inú àti òdo ẹ̀yin náà tẹ́ wá kù lẹ́yìn rẹ̀ ẹ wá gbé ìfẹ́ inú àti òdo yẹn gbèrú ẹ jẹ́ kí àtúnṣe ọba ó dájú pé ẹ fẹ́ràn bàbá àwọn ìyàwó wọn ò fẹ́ràn ọkọ wọn rárá rárá ọmọ náà tẹ́ lè sọ débi pé àwọn ìyá yín ọgbọ̀n wọn gbà ẹ̀yin náà fẹ́ràn bàbá yín ara ń dáhùn sọnù pé àti bàbá àti ìyá àtàwọn ọmọ ká gbẹ́sìn islam yìí islam rọ tẹ́ gbọ́ yé ẹ máa ma lọ hajj rọ eléyìí tẹ́ máa ń tán ṣe lọ sọ̀láàtì náà kọ̀ máa ń tán wí bẹ́ẹ̀ yọ máa súfèé ni tó bá wà ní rúkú àti forí kalẹ̀ kí lẹ̀ ń fẹ́ kó sí irú rádaràda tí wọ́n máa ṣe náà nù tí wọ́n bá kú ọ̀ká tiẹ̀ kú ńgbà kan nílùú kan ó ní tóun bá kú wọn àgbọ́dọ̀ pín dúkìá òun àfi téyì ọgbọ̀n ọdún ẹ̀dá ọmọ ọgbọ̀n ọdún ilé tó filẹ̀ ṣé yóò sì ṣẹ́kù ńlẹ̀ mọ́ ilẹ̀ tó filẹ̀ ṣé yóò ṣẹ́kù ńlẹ̀ mọ́ mọ́tò gánkọ́ kò ti di nǹkan mi ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀gbọ́n àwọn ta gbogbo lé wọ́n ta gbogbo lẹ̀ àṣé ó sojú rẹ̀ tó bá máa béèrè pé létí bá mi filẹ̀ ńkọ́ ilẹ̀ tí bá mi filẹ̀ ńkọ́ èwo ni bá rẹ̀ tó filẹ̀ àtìlẹ́lẹ̀ so wọ́n padà jẹ dúkìá tàwọn ọmọ ọmọ tiwọn ni so ẹ̀gbọ́n o nígbà tẹ ẹ kú tẹ ẹ sọ pé nígbà tó ọmọ tó kéré jù bá pọ̀ ọmọ ọgbọ̀n ọdún kún tó pín dúkìá yín ẹ gbọ́n rárá ẹ sì láwọn ọlọ́gbọ́n lẹ́gbẹ̀ẹ́ sọ ẹ kàn fi àjẹ àwọn ọmọ kalẹ̀ ni nàá. àwọn aláìní náà tún béèrè láti Amẹ́ríkà pé sísokùn ẹbí pọ̀ ṣé ìsopọ̀ ẹbí pọ̀ kò lè ṣeé ṣe àfi láàrin àwa àtàwọn tá a jọjọ́ mọ màmá kan náà àbí tá a bá jọjọ́ máa màmá kan náà tá a jọjọ́ máa bàbá kan náà à gbogbo wa mọ̀lẹ́bí wa nì ẹni tá a jọjọ́ máa ya ẹni tá a jọjọ́ máa bàbá àtìyá ẹni tá a tiẹ̀ jọjọ́ máa màmá lásán bàbá ọ̀tọ̀ọ̀tọ̀ gbogbo wa mọ̀lẹ́bí wa nì kódà bàbá ọ̀pá wa pọ̀ ìyá ọ̀pá wa pọ̀ bàbá bàbá wa ní nǹkan kan náà ìyá bàbá wa ní nǹkan náà ìyá ìyá wa ní nǹkan kan náà bàbá ìyá wa ní nǹkan náà ó mọ̀lẹ́bí wa tá a gbọ́dọ̀ sokun ẹbí pọ̀ pẹ̀lú wọn ni wọn ẹ wọ́n á máa pé ẹnìkan ọba kan rẹ hmm. ẹ pé lọ́ fẹ́ kàn pẹ̀lú ọba kan rẹ àwọn ọmọ tó ń sọ jáde lẹ́nu èdè yóò bá wọn bóyá ó ní ìtumọ̀ burúkú létí hmm. iná làwọn èèyàn fi máa ń yẹra fún ọmọ bàbá rẹ tí màmá yín jọ yàtọ̀ ọ̀yà gèdà hmm. so bàbá mi ni bàbá rẹ màmá wa jọ ọ̀tọ̀ọ̀tọ̀ níbo wá nílé bàbá wa ẹ dákun. Ajábọ̀ sí i. Ẹlẹ́rọ̀bá ní ọ̀hún. Fọ́wọ́ ní gbọ́n sọ́lọ́wọ́ wáṣán tí lọ́wọ́ ìgbà tí ó hù. Ó kọ̀ ní ẹdín pè. Ó kọ̀ ní ibi èèyàn sí rákà méjì làbẹ́rẹ́ tó wá sí rákà méjì làárọ̀ àkọlé ní àkànná àwọn ẹgbẹ́ tó pé mẹ́jọ tó tó kọ̀ ọ̀dà mẹ́jọ lọ́dún lọ́wọ́ sọ́nà. alhamdulilayi àwọn Islam wọn sọ pé méjìlá rí eléyìí tí wọ́n wí tó pọ̀ jù ní rákà mẹ́jọ rákà méjìlá wọn fẹ́ gbójú fáìnà ni rákà méjìlá ní í ṣe pẹ̀lú as-sunan ar-rawatib náà làwọn náfìlà náfìlà tó ní agbára jù eléyìí táwọn bí kì í pa ṣíṣe wọn tí tọ́ bá wà nílé àyàfi tọ́ bá dálẹ̀ tó rìnrìn àjò àwọn náà ní ká ṣe rákà méjì ṣáájú àṣùbà tá a mọ̀ sí ràkàdá alfajr rákà mẹ́rin ṣáájú sọ̀látù dhuhr ó di mẹ́fà rákà méjì lẹ́yìn sọ̀látù dhuhr ó di mẹ́jọ méjì lẹ́yìn sọ̀látù maghrib ó di mẹ́wàá méjì lẹ́yìn sọ̀látù ìṣá ó di méjìlá eléyìí ni méjìlá as-sunan ar-rawatib gẹ́gẹ́ bó ṣe wá nù hadithi ummi habiba radiyallahu anha ìyàwó anabi wa muhammad sallallahu alayhi wa sallam pé tí yàn bá mójútó láàrin òru àtọ̀sán ojoojúmọ́ ọlọ́hu ti torí rẹ̀ kọ́lé kan fún yàn lálùjánnà àmọ́ ti rákà ti sọ̀látò bọ̀há ọ̀rọ̀ tó pọ̀ jù ọ̀rọ̀ rákà tó pọ̀ jù nínú ọ̀rọ̀ tó wà ní mẹ́jọ péré ẹ lè ṣe sọ̀látò bọ̀há rákà méjì ẹ sì lè fi kún kó fi pé mẹ́jọ tẹ bá ti ṣe rákà méjì ó ti tó tẹ bá fi kún tó pé mẹ́jọ kò burú náà. ẹ lọ́rọ̀ bá ní o. Hello, sorry to say, ẹ parí bí omi ọ̀parí bí omi. Tó kọ nílẹ̀. Ìbéèrè yìí. Allah. Alhamdulillah, ọmọ tí a bí, tó ṣe pọ́jọ́ tá a bí náà ló sì padà. Àbẹ̀ Allah Azza kó fi ẹlẹ́mìí gúngùn kó fi ọ̀pọ̀ fáwọn òbí rẹ̀ irú ọmọ bẹ́ẹ̀ ọ̀jẹ̀ wa lórúkọ ṣùgbọ́n àní pẹran àpékọ̀ fún léyìí tó dọ́gba jù tó bá yẹpọ̀ bá sáyé títí dijọ́ méje ìgbà náà la pẹran àpékọ̀ fún kọ́ bá kú lẹ́yìn rẹ̀ àmọ́ ńgbà tó ti jẹ́ pé kò péjọ́ méje láyé ẹ rí i pé jọ́ keje ni wọ́n lápa ẹran àpékọ̀ ṣùgbọ́n orúkọ wọ́n bímọ fún mi lánàá mo sì sọ ní nǹkan báyìí bẹ́ẹ̀ l'Ànábì sallallahu alaihi wasallam sọ ó túmọ̀ sí ká bá ti bímọ tàbí mo ti jẹ wá lórúkọ kò tí ì jẹ́ wá ló kọ́ ká tó bí o ẹ̀rí kẹ́yìn náà mọ̀ pé bá jọ́pin àásọ ni bá jóbin àásọ ni bá jẹ́ méjì àásọ ni ńgbà ẹ̀ bá tó bì àtẹ bá ti di tàbí bí ó ti jẹ yín lórúkọ nítorí pé orúkọ kálukú tó ń ti pé bá ṣe bí náà ló kú orúkọ tí wọn fi pè ní ọjọ́ ọgbìn dàlùkìyàmù àdìtà nàbọ Muhammad sallallahu alaihi wasallam ni ẹ máa sọ àwọn ọmọ yín lórúkọ tó dáa torí wọn máa pe kálukú mórúkọ bàbá rẹ̀ tó bá dijọ ọgbìn dàlùkìyàmù àdìtì tó ní wọn máa pe mórúkọ màmá rẹ̀ òun ọfẹsẹ rinlẹ wọ́n máa pe kálukú má bàbá rẹ̀ tó bá dijọ́ gbẹ̀ndàlù kìyàmù. Hello, rúbọ yín o. Hello. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Rúbọ الحمد لله نعم شيخ alhamdulilayi obìnrin tó ṣe pé nǹkan sùúrù à ń ṣe ségesège à ń pè ní almọlẹfẹkọ almọlẹfẹkọ òfin ṣẹ̀rí àṣọ pé ẹnikẹ́ni tí nǹkan sùúrù rẹ̀ bá ń ṣe ségesège àsìkò tí nǹkan sùúrù ọba fi wá yóò máa wẹ̀ yóò máa ṣèjọsìn ọkọ rẹ̀ lè súnmọ́ yóò ṣe sọlẹ yóò ṣe sùyà yóò lè gbé alukur'an ó lè kí alukur'an tí nǹkan oṣù bá tún ti dé yóò tún padà sí ìdájọ́ ẹni tí ń sin nǹkan oṣù. àwọn ka iye ọjọ́ kọ̀ọ̀kan tó la àwọn ọjọ́ tí ò fi rí nǹkan oṣù. àwọn akàṣó ti pé iye ọjọ́ tí máa fi rí nǹkan oṣù tẹ́lẹ̀ lábàá sọ pé nǹkan oṣù rẹ̀ tòṣù yìí ti pé so bí ó ti ṣe máa ṣe nù. Ẹ̀rọ ọ̀rọ̀ bá yín o. Ṣé àlejò ń látọ̀gbọ̀fà ìbẹ̀rẹ̀ yìí Alhamdulillah, àwọn ìyá ọmọ tí wọ́n máa pọn àwọn ọmọ wọn pẹ̀lú pé wọ́n léèdì fọmọ ọmọ tá a pọ̀n tá a léèdì fún ti yàgbẹ́ sínú léèdì tá a lè wá ti a lè fi ọmọ yẹn ká fi ṣe sọ̀rọ̀ ẹ̀tù tó ń ti pé ti yàgbẹ́ sínú léèdì bẹ́ẹ̀ ni lópin ìgbà tí ìtọ̀ tàbí gbẹ̀rẹ̀ ọba ti rin jáde dèpòdépò pé yóò yí aṣọ ẹni tọ́pa tí ọba ti rin jáde kò sí wàhálà mọ́tò bá ti rin jáde wàhálà wà ẹlẹ́yin jẹ́ bó ṣe jẹ́ ayákùnlẹ̀ ṣe ká tó dátọ́ mí ní àrùn ìṣẹ́lú pé ètè láfarajọ ìbéèrè wọn níbẹ̀rẹ̀ ìbéèrè wọ́n ní àwọn ṣe sọ̀lá lọ́wọ́ èyí ò bàbá ọmọ àwọn sì ti wà ní tàṣáhùn tó gbẹ̀yìn sọ̀lá ó kù dẹ̀rẹ̀ káwọn sálámà báyìí àwọn sáti sálámà àwọn sálámà tán ó ní àwọn ní pé ìtọ́ ọmọ ìkóṣirin má àwọn lára ibi títí ti aláàmà àwọn ìpé kí ló ṣe sọ̀lá àti àwọn. wọn ò ṣe wọn ò tí ì ṣe sọ̀lá àti wọ́n lọ fọ gbogbo tọyún wọ́n wá tún sọ láti bẹ̀rẹ̀ torí pòfin ṣẹlẹ̀ àdá lórí pé ara wa aṣọ wa àyè ibi tá à ń ti ń ṣe sọlẹ́ gbogbo ẹ gbọ́dọ̀ mọ́ kúrò nínú ẹ̀gbìn kó tó di wípé a ṣe sọ láti pẹ̀lú rẹ̀ àbí níbẹ̀ tí sọ láti ó sì jẹ́ ń tọ́lá láàfíà náà of excellence with classic education for modern achievers from adorable to awesome where intelligence meets imagination with a collection of creative and captivating knowledge that solidifies a goal fún ẹ̀yin òbí àti alágbàtọ́ níbikíbi bẹ́ẹ̀ bàbàrà ẹ̀kọ́ tó jẹ́ òjúdá pọ́nbélé alimadina schools pápá abẹ́dẹ̀ ògbómọ̀ṣọ́ gan la ń sọ pé kẹ́ ẹ máa kó àwọn ọmọ yín lọ ibùdó ìmọ̀ tí wọ́n ti ń kọ́ni lẹ́kọ̀ọ́ ẹ̀sìn islam aláìdíbàjẹ́ àti ẹ̀kọ́ ayé òde òní tó bá tàgbáyé mu láti ìpele kindergarten nursery primary àti secondary láàyè ìgbaniwọlé ń bẹ báyìí èdè òyìnbó yorùbá àti ẹ̀kọ́ èdè lágbáwá ẹ̀sìn islam sì dẹ́mọ́ra lẹ́nu àwọn akẹ́kọ̀ọ́ wa pẹ̀lú àwọn olùkọ́ tó gbóyìn gbóríyìn àyẹlẹ́gbẹ́ bọ́dì náà sì ń bẹ̀rẹ̀ múrẹ́mú alimadina schools a ray of life easily reachable inexpensive for twenty the remarkable transformative education international standard curriculum frequent and successful assessment ICT devices safe and positive school climate come and discover the joy of learning within the sanctuary of alimadina center papabede area ogbomoso our arabic and western education programs are nicely Muslim patterns in Islamic etiquette with memorization of the glorious Quran and Ahadith. This is Ali Madina Schools at gmail.com or call 0032 85 0466 Ali Madina Schools, Papa Bede area, Ogbomoso, inspiring excellence every day ẹgbẹ́ kí máa fi tó ààrẹ sí pé ìjọpọ̀ aláìbáríkà ní sí àwọn ṣe hódà ń wọ fún ṣọ ẹ̀ka tìlógún mọ̀ṣọ́ tó máa ń wáyé ní gbogbo sátọ̀dẹ̀ àkọ́kọ́ tó wá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan bí ìlú ńlá ìṣẹ̀ àárá yóò tún wáyé ní ọ̀la sátọ̀dẹ̀ ọjọ́ kẹfà oṣù kẹsàn-án twenty twenty five bàkàtà orí àti ẹ̀sùn máa ṣe débi ọjọ́ kẹrìnlá oṣù kẹta ọ̀gbẹ́ ọ̀nẹ́lẹ̀ Ah, pẹ̀lú àkòrí àlàyé nípa iná lẹ́yìn tàbí ṣáájú gbọ́ àlàyé nípa ìtẹ̀nà abiola kó ṣe wálé ní ìtẹ̀nà kó má ṣe wálé ní iná ó sì má jẹ́ ká tọ́ iná wò ṣáájú pátó wọ ìtẹ̀nà àlàyé nípa iná kò náà ni wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ lé lórí fún wa bí ibn láì tààlà ọ̀dí láti ṣe ọ̀dùnkúrò ṣọ̀rọ̀fù dín ìgbàdúgbò ọ̀rọ̀ jí tí wọ́n jẹ́ aláṣà tó dá sílẹ̀ pápá abẹ́jọ́ Ògbómọ̀ṣọ́ àwọn náà ni wọ́n sì máa dá lẹ́kọ̀ọ́ nínú ìlà àwọn tàbá ń gbọ́ lÓgbómọ̀ṣọ́ àtàgbègbè ẹ̀kọ́ náà sọ́kàn àti wọn àti ìgbọ́ alá àṣì rọrùn fún ẹ̀kọ́ kan wa á sì là wá kúrò níbi ìdààmúdàbọ̀lé ayé àti ọjọ́ àbúndàlẹ̀ kìyàmà ah. àti wọn bẹ̀ kọ́ là wá níbi ìdíyàná ọjọ́ àbúndàlẹ̀ kìyàmà ọjọ́ ńlá ah, ẹ yín o.

بن آه، حديث النبي محمد صلى الله عليه وسلم إليك إمام أحمد وبذلك من ترى المصنع òun ló tọ́ka síbẹ̀ pé la salata lil munfaridin khalfa as-saff kò sí sọlá àtìjẹni tó bá dá níkà dúró lẹ́yìn sáfù lóòótọ́ lọ́dọ̀ àwọn malikiya àti àwọn shafi'iya àti àwọn hanafiya àwọn sọ wípé tó bá dá níkà dúró lẹ́yìn sáfù kò sí tó burú mẹ́ ṣùgbọ́n kò sí fi táàrí ti àdéṣe ìtògbò táàrí ti ṣubú sí ìdínà tó fi jẹ́ pé ń tẹ̀sí yẹn ó ṣe déédéé. Ìjọba ọ̀sẹ̀ ẹjẹ́ tí máa tọ́wọ́ létí pé ọ̀kan nínú àwọn tírà tó jẹ́ pé ọwọ́ pàtàkì tá a sì tún bùkátà sí pàápàá jùlọ fún àwọn obìnrin tá a mẹ́nubà lánàá èyí àwọn ìsáńtí lórí àwọn ìdájọ́ tó jẹ́ àdáyanrí fún àwọn obìnrin olùgbàgbọ́ òdodo lẹ́yìn tí Sheikh Saleh Ibn Fawzan tí wọ́n kọ tí fọ̀díyà ti Sheikh alìtúrò Sharafuddin gbádẹ́bọ̀rọ̀ ojú tí wọ́n ti bára tó di Yorùbá ó ti wà ní ìkàlẹ̀ fún wa ní pẹpẹ ọ̀tún rẹ̀ láti máa ríra lẹ́jẹ̀wọ̀n lẹ́jẹ̀wọ̀n àwa ọkùnrin tá a jọ́pọ̀ ẹgbẹ́ ká ṣojú kòrò ká rà fún àwọn ìyàwó wa àwa obìnrin náà ẹsẹ̀ báà náà ká ṣojú kòrò láti ní kíra yìí ní ọwọ́ láti tún bọ̀ fi máa ní àgbọ́yé ẹ̀sìn wa ẹ̀sìn Islam sí pàápàá jùlọ fún àwa obìnrin aláàṣẹ ọrùn ìlú ìlú ẹ̀ lọ́rùkọ ní o. Wa alaikum salam wa rahmatullah. Ọba ìyá tí ń bẹ̀ pàápàá. Ọ̀dà, ó ti yé. Alhamdulillah, Miftah. Miftah lédè larba kọ́kọ́rọ́ ní jẹ́bẹ̀ ṣùgbọ́n àwọn nípa ń sọmọ ní miftah àwọn náà sọ pé kọ́kọ́rọ́ wọn sọ pé miftah miftah yorùbá ní sọ mufutahu mufutahu àwọn yorùbá sọ pé miftahud-din àwọn sọ pé kọ́kọ́rọ́ ẹ̀sìn bóòlù ọmọ yìí ti wá jẹ́ kọ́kọ́rọ́ ẹ̀sìn ṣé wọ́n ti tì lágàdà gbòdò nígbà tí <laughs> nígbà tá a bí lò wá di kọ́kọ́rọ́ fẹ́sìn. sọ̀rọ̀ tó bá sọ pé ẹ̀sìn sọ di kọ́kọ́rọ́ kọ́kọ́rọ́ dáadáa. so ìkórìíra tó wà ń bẹ ipa kórìíra ru ọkọ bẹ ọsẹ hmm. wípé ẹ̀sìn bá ní sọmọdé kọ́kọ́rọ́ dáadáa lẹ́yìn ìjọba òṣèlú. ẹ lórúkọ yín o hello wàhálẹ́gùn ìbéèrè nípa Mm-hmm. dọ́kùn ìwà tó bá ń pé súrà lẹ́fẹ́ kà ló dìndí lẹ́yìn fàtíhà ẹ̀sẹ̀ bísímìlà àwọn tó bá pa àyọkà lẹ́fẹ́ ṣe ẹ̀bùkátà e láti ṣe nǹkan kan torí pé ńgbà tẹ bẹ̀rẹ̀ sọ láti yín láti ṣe a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim ẹ̀bùkátà e láti ṣe a'udhu billahi ẹ̀sìn bùkátà láti ṣe bísímìlà ńgbà tó ṣe pa àyọkà lẹ́fẹ́ àbúrò àgbò odidi súrà lẹ́fẹ́ sí lẹ́yìn fàtí àìsè bísímìlà jẹ́jẹ́ tó bá gbọ́n ká kí ó sókè nà.